dájọ́ wọ́n á fẹ́ lòmíràn wọ́n á fi ṣoògùn owó wọ́n á dáyé ẹlòmíràn wọ́n á dáyé ẹ̀rú pátápátá káyé má ṣe mí o ẹ̀bẹ̀ mú bẹ̀ o ayé ayé ayé. ayé. ṣe mí o ẹ̀bẹ̀ mo rẹ̀ o. ayé àkàmọ́ra ayé tó tó. Hmm. ayé àkàmọ́ra ayé tó tó. bàbá ń fọmọ ẹ̀ ṣògùn owó nítorí owó ìyá fọmọ ẹ̀ dájọ́ ayé tótó. ẹni àní ó fẹ́ mi lójú àtà ló fi sẹ́nu. ẹni àní ó bá mi wẹ̀ ní òun ọ̀gbìn ló wà ní ìsọ̀rọ̀. ìyá aláwọ̀ mi. ẹ̀wọ̀n kọ́ mẹ́ta. ìjà kọ̀ọ̀kọ́ ẹ̀. ẹ̀wọ̀n kọ́ ọjọ́ mẹ́ta. láwọ̀ mi. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ ṣáájú ń yá jọ̀ọ́ ń fojú sọ́jà bẹ́ẹ̀ ni sá. ọ̀dà àbọ̀ ẹ̀rọ sá. àlejò lámù wá gbà yìí. abiola ìjẹ ìjà wọlé. ẹ lámù mò ń ẹ tó dé mi. wèrè ló pé ká máa ṣe ayé ayé ayé ayé ayé ayé tó tó. ẹ wo ẹ má bèrè ọjà yẹn ayé má ṣe mi o. ẹ̀bẹ̀ mo bẹ̀ ẹ̀bẹ̀ mo bẹ̀ mo wí o. kò sí ìyọnu kankan kò sí wàhálà rárá inú ìṣá mọ̀ pé ojú mi ni. ṣé tó ti bí ló ṣe yẹ kó ṣe. mo ń ṣe o dádì ṣé mo gbọ́dọ̀ gbàgbé yẹn. ẹ̀ẹ́dì tó wá wáyé náà ọ̀ ní lọ bẹ́ẹ̀ mo ṣe àmọ̀ṣe kanlẹ̀ mo fẹ́ kí ìwọ náà jẹ́ àǹfààní rẹ̀. bẹ́ẹ̀ ti rí rí ẹ ṣé mo dúpẹ́ ẹ kú àìgbàgbé mi ojú òní tì í. Thank you gbogbo nǹkan bá tán bọ́ sí bá ṣe fẹ́ yóò dààmú yóò dààmú. ẹ ṣe sà ẹ ohun tí mo ti gbọ́ sà ẹ láwọn mi ó yẹ wá já ẹrù jáde sílẹ̀ fún. ó yá ó yá ó yá. èyí ò wá pọ̀ jù. dádì kò pọ̀ tí bá tẹ̀ ṣe pé ó bọ́ sí pàjáwìrì ni ẹ wò tí bá padà bọ̀ ń bí báyìí ẹ rí ohun tí máa kó wá fún yín ẹ bẹ́ẹ̀ ni ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ọ ṣeun ọ ṣeun ọ ṣeun. àwọn yìí ọkọ oh, ẹ ti wà lára yín báyìí. Ah, ẹ ṣe mo wà òkè. ìjà ti fi bẹ̀kẹ̀ dáadáa bẹ̀rẹ̀ bẹ̀kẹ̀ lẹ́ṣẹ̀ bọ́. ẹ ṣe bọ̀ ẹ̀gbọ́n mi ká sọ. Déwújú, báwo la Oh, sí? Oòrùn, ara mi ti máa lọ. Ẹyin kí wọ́n làwọn dókítà fi ṣe ọ̀hún gan-an. Ìgbà tó ń ṣe àwọn test yẹn, malaria Oh, just malaria. Àdúgbò do Ó ṣàtìwá ọ̀gẹ̀dẹ̀ lásán. Ìgbẹ́ta. Fẹ́lá. Èmi gan-an mú iye close ibi iṣẹ́. Mo kò lè kí n sáré wá wọ ẹni bí kò sí bá délé, ẹ ṣe ẹ bọ ẹ bá ti má stress ara yín. gbàgbé ọkùnrin kọ. ẹ ó lóun máa dé láti Àbújá lọ́túnla. ok ok kéde kéde jẹ́ kí n tètè máa lọ kí n tètè lọ rẹ̀ ṣé o nílò anything jà. not at all tí bá nílò anything máa pè é àbí mọ́ mi. ok jẹ́ kí n tètè máa lọ bí àwọn ìdíjẹ́ kẹlẹ́ láti máa ń bẹ̀rẹ̀ ok ẹ ṣe gan. pẹ̀lẹ́ máa fara lẹ. ó dìjẹ́ rìn lẹ́nu ló ṣẹ̀ṣẹ̀ wá ń bọ̀. ẹ má bínú ẹ má bínú. wo tẹ́mi bá fẹ́ rọmọ tèmi mo fẹ́ rọmọ tèmi ni. gbogbo àsìkò tí bá ti ní mo fẹ́ rọmọ mi àfi kémi rí èmi ò fọmọ tèmi báyàn ṣeré o. ẹ má bínú. ó dà bẹ́ẹ̀ pé mọ́mọ́ báwo dé. ọ̀dọ̀ ilé ní ọmọ tí ń bọ̀ sí. Ah, kò pẹ́ tẹ́mi náà dẹ̀ kúrò lọ́dọ̀ ẹ̀. a dúpẹ́ fọ́nà ara ẹ̀ ti ń balẹ̀. Ah, ìgbà tẹ́mi gan débẹ̀ inú mi dùn pé ó yí padà ìdí tí mo fi ránṣẹ́ pè ẹ́ nípa ọ̀rọ̀ ilẹ̀ tó sọ wípé o fẹ́ rà báwo dẹ̀ ni. mo ti sanwó fún ọ. ìgbà wo níṣẹ́ máa bẹ̀rẹ̀ pẹ̀. Ah, mami ìyẹn máa ṣe díẹ̀ o nítorí ilẹ̀ ilẹ̀ rà ni àmọ́ mo ti kọ́ àwọn tó máa wò lọ síbẹ̀ ẹ máa ń pè ìpínlẹ̀ ilé yẹn ó gbọ́dọ̀ dúró dáadáa. bẹ́ẹ̀ni. ó dẹ̀ máa ná alówó tó pọ̀ ó tiẹ̀. àṣírí ààbò wàá rówó fi ṣe lágbára Ọlọ́run ẹ ó dà bẹ́ẹ̀ àdúrà ti gbà nítorí wípé nǹkan tó bá dáa kì í fẹ́ kéèyàn ṣeun hmm. hmm? àmọ́ àdúrà ti gbà. ìyàwó ẹ̀ wá kọ́. Ah, ẹ ẹ mi èmi ò mi ọjọ́ òyìnbó bí o. ó dà kí ló wá ń ṣẹlẹ̀ báyìí ẹ wẹ má jẹ tọyìn mi ò understand ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí ah kí ló dé tí máa ṣe sanwó ọjà tí mi ní rọjà ah ah ìjọ wo ni mo fẹ́ ní sùúrù dá ó dà kò burú mo ti gbọ́ mo ti gbọ́ sùúrù tó lọ́jọ́ náà ni ẹ ok ó dà. mọ́mí ṣé mr ládìlẹ̀ má sọ̀rọ̀. òun ni ó wá gbà mí báyìí àrọ́jà ní sálájí ní ọjọ́ ìrẹ́dì torí kí ni. sórí ìtọ́tún sọ́nsìn ni. ee oríṣiríṣi la màmá gbọ́ ọ ẹ jọ ṣọ́ṣà confam pé àwọn ti rí bank drafter send. ọ confam ẹ pé òun ti rí ó ti rí. ó ti tán mọ́ mi wọ́n ti confam pé owó wà lọ́wọ́ àwọn ẹ jẹ́ ká dúró the next thing tá a máa ṣe ni pé. tó send ọjà yẹn ọlọ́pàá ló máa lọ gbé wọn. ó dàbí pé ohun tọrọ ẹ máa já sí náà nìyẹn ah, ah. ohun tó fẹ́ nìyẹn. ó yẹ wá ṣe wàásù dubious báyìí. Ah, kí ló dé láti gbà wo ó dẹ̀ confam fún mi pé òun ti rí o. ẹ fi wọn lẹ wọn máa gbé wọn ni wọn máa gbèrú wọn ni. ta ẹ kó wọlé. ẹ ká sùn. ah níkẹ́ báwo ni àǹtí ẹ ká sùn. báwo ni kó jọ́ mẹ́ta àwa nìyẹn. bó ga sista tíyàn bá béèrè yẹn yóò lè béèrè. má bínú kó kúkú rí bẹ́ẹ̀ ó ṣàmì bíṣọ̀pù mọ́ mi ṣe máa ń bízì tó especially ìgbà tó ń bá sí nbẹ èmi náà ni máa control everything ni máa supervise àwọn sales girls tó wà nbẹ ẹ máa bínú mọ́mí àti dáadé nǹkan. ó wà wọ́n ní máa kí n bọ́ sísá ojú yín ìkọ́ rẹ̀ lọ́wọ́ kí ló ṣe yín. Mara hmm. mi ti tí bá ní ọ̀rọ̀ ara mi yé mi irọ́ ńlá ni mo pa ọ̀rọ̀ ara mi ti sú mi ah. ó sú mi débi pé mi ò tiẹ̀ mí tí mo lè sọ tèmi fún ẹni tí mo lè ro tèmi fún tí ò bá ń ṣe àtọkọ sí mi láti school bá ṣe close mi ti ẹ̀rọ bí a mo lè lánàá mi sọ pé nǹkan ti ń ṣe mí báyìí fún. pé tọ́rọ̀ bá ti kọjá ẹkún báyìí ẹ̀rín la máa fi ń rí tó bá dẹ̀ kọjá ẹ̀rín báyìí ṣùgbọ́n báyìí lónítọ̀hún á máa wò títí tọ́rọ̀ náà fi dìbànújẹ́ sínú ọkàn ẹ̀. àǹtí kí ni nǹkan náà ẹ jẹ́ kí n mọ̀. nǹkan méjì ló ń bà mí nínú. kẹ̀kẹ́ bó ṣe ń wù mí màá tó bí ọmọ ọdún mélòó. irú béèrè wo lẹ ń béèrè lẹ́yìn tó jẹ́ pé ìgbà tẹ́ wà ní class four làwa ṣẹ̀ṣẹ̀ ń wọlé tí n bá ní bùkéré ẹ ti máa tó ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n. mi kì í October first. ẹ mọ bàbá tó bí yín lọ́mọ kẹ́ gbọ́ ah, sista kí ló dé tí ẹ béèrè lọ́wọ́ mọ́ mi kí ló wí kí n béèrè lọ́wọ́ mọ́ mi mi anytime tí ba try irú ẹ̀ báyìí ìrègùn tí ò yẹ kí ìyá sọ sọ́mọ ènìyàn mi máa sọ sí. tó bẹ́ẹ̀ ah, ó ti sú mi o ṣebí tí bàbá mi bá tiẹ̀ ti kú wọ́n ṣàlẹ́bí. Hmm. kí ló dé tí ẹ béèrè lọ́wọ́ mú mi yìí àǹtí tẹ́ bá bí wọn àwọn náà máa rí wè àbí bóyá dáàdì yín ti ṣẹ̀wọ́n lẹ́sẹ̀ kan rí tẹ́lẹ̀ tí wọn fẹ́ sọ fún yín ìmọ̀ràn tèmi ò bá gbà yín kẹwàá àgbàlagbà kan kó bá wọn sọ̀rọ̀ yìí bóyá wọn lè sọ̀dí ọ̀rọ̀ náà fún yín torí nígbà tẹ́ tó báyìí tí ẹ mọ bàbá tó bí yín débi pé ẹ máa máa wọn ẹbí wọn kankan àǹtí tí ó bá tó àsìkò tẹ́ lọlé ọkọ ńkọ́. ah so o mọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. jọ nìkẹ́ mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀. tí ọmọbìnrin bá máa bàlágà hmm, bí ọmọ ọdún mélòó ló yẹ kó ti máa ṣẹ̀gùn oṣù ẹ̀. bíi tèmi mo fẹ́ lọ pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni mo ti bẹ̀rẹ̀ sí ní rí nǹkan oṣù mi. àti ìmọ̀ kè mọ́ ìmọ̀ kè mọ́. ṣùgbọ́n pé bí bó ṣe wà bí bó ṣe tó bí bó ṣe dàgbà tó yìí ṣe nǹkan oṣù rí rárá o àǹtí ẹ má mà jẹ́ kó bá yẹn gbọ́. Ah. Ah. àwọn ọ̀rọ̀ ayé mi ló dé báyìí nígbà tí mi ò ṣe nǹkan oṣù rí báwo ni mo ṣe fẹ́ ṣòwò abẹ́ àmọ́. Ah. àǹtí. èmi ò bá ní kẹ́ ṣe sùúrù ẹ gbé ọkàn yín lọ́lọ́run lọ́wọ́ kò sí agbára kan tó lọ́run ò lè ṣe kò sí nǹkan tó lọ́run ò lè ṣe àǹtí ẹ ṣe sùúrù. tí ẹ ṣe ṣe ṣá. Ah, hmm? ṣe ṣe àti. jọ níkẹ ṣé tó bá wá pe àwọn obìnrin táwọn obìnrin bá sọ pé àwọn obìnrin dá o sẹ́mi èmi náà wá pera mi lóbìnrin ṣá. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ obìnrin nìyí obìnrin nìyí àti àwọn atúnidẹ́kun kò fẹ́ ṣiṣẹ́ ọwọ́ oh, wọn ni àǹtí èwo èwo ọlọ́run ọba lókè kẹgbẹ́ ọkùnrin lè èwo àǹtí ọlọ́run bẹ̀yàn wà kò sí nǹkan tó lọ́rùn ò lè jẹ́ àǹtí ẹ má kì í mọ́ please a drama sunkún mọ́ àti. adúrójú báwo dé lára ẹ̀ ń sìn. Ah, mo bẹ́tà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. olúwa ṣe olúwa ṣe olúwa ṣe wò ó dé lójú pẹ̀lẹ́pẹ̀lẹ́ o advice ti máa fún ẹni wípé kó máa sinmi ìsinmi ṣe pàtàkì téèyàn bá ti ṣe wàhálà títí títí tí ò bá sinmi òun ló máa ń fa Eh? ẹ wo èmi náà máa ń gbìyànjú láti sinmi ṣùgbọ́n ìgbà tí ó ti sólú ràn wá a ṣáà máa ṣiṣẹ́ a struggle náà àbí. iṣẹ́ ẹ̀mí iṣẹ́ gùn jẹ̀mí èèyàn lọ ìsinmi tẹ̀wọ́ yẹn ó ṣe pàtàkì tó bá ṣọjọ́ méjì ló bá ráyè jókòó sínú ilé ẹ̀ kó sùn dáadáa kó tó tún bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ́ ó ṣe pàtàkì iṣẹ́ tá à ń wí yìí ọmọ táyì tí ibi ó máa ṣiṣẹ́ ẹ̀ dérójú ṣáà máa sinmi. ẹ ṣe gan mọ́ mi ẹ ṣe máa mo ti gbọ́ mama sí kí lẹ fẹ́ kí n ṣe fún yín báyìí. wo ní tó bá ti wà náà ni. Nika, what's up now? She Fine, won. yeah. Ah, people don't to look so sweet, right? Oh, <laughs> yeah. Boloda. Mo wá pé nǹkan ṣeré jáde. Èmi ṣeré jáde. Mm-hmm èmi sundays mi mo máa fi rest mi ni besides nínú ìdùn mi mi mo jáde. mi ò mí nà so kàkàn jáde nà. Mm-hmm. níbi la fẹ́ mi. mo máa dọ́dọ̀ bọ̀dẹ̀ mo dẹ̀ máa dọ́dọ̀ pọ̀ sí i. ìjẹ̀bi tí wọ́n rà ní. àjọ máa lọ àjọ lọ nìyẹn. Mm-hmm. kí o ṣàfẹ́wọ́ mi jáde. ẹ nà. wà á ní pẹ́ o. àtọ̀. nǹkan mọ́ mi ò sí rẹ̀. àní pẹ́. ẹ̀ẹ́. Jẹ́ kí change them. All right. It's my two cash. Thank you. I'll be back. Ó díẹ̀ náà. Cool, okay. I'm má well. Okay. Òtúrá ṣẹ́ bí ifá yín ti wé nù. Bàbá olóyè. Ọwọ́ orí. Kí láǹfààní owó téèyàn ní láyé tí ò sọ̀mọ́? Àbí kí láǹfààní pé èèyàn wá wà láyé èèyàn bímọ kò kékeré tá à ń wí kó lè tó yín lọ́wọ́ tí ìyá àbí bàbá tó bí tó bá ṣì wà láyé ifá yìí ní kẹ́ ẹ tọ́jú wọn dáadáa. àgbọ̀yé. tó bá yẹ pé ìyá ẹ jẹ́ káwọn obìnrin ilé kan bá yẹ mú wọn síbi kan kan dèrí fún wọn kẹ́ ẹ raṣọ tuntun tó bá yẹ pé bàbá náà sì ni kí wọ́n gẹrun fún wọn wọ́n ra aṣọ tuntun kẹ́ra fún ọkàn wọ̀ kan ṣe oúnjẹ tó dáa kí wọ́n jẹ ìgbàkúgbà lóòrèkóòrè tẹ́ bá ń débẹ̀ ẹ máa fowó sí wọn lápò kí wọ́n máa dùn ún wá. ṣùgbọ́n táwọn méjì ò bá sí láyé mọ́ ifá ní kẹ́ ẹ wá lọ ra àgbò ẹ wá pé àwọn aláàfáà wọ́n á ṣàdúrà lẹ́kùnrẹ́rẹ́ lójú orí wọn jẹ kékeré ìyà kó má bàa jẹ ńlá dífá fún onísàbí àpárá tí ó borí bàbá rẹ̀ bí ìgbà tẹ borí àwọn méjèèjì ni tẹ bá ti ṣe é nígbà tá a bá máa fi rí oṣù mẹ́ta sígbà tá a wà yìí ẹ máa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ni. fáṣọ sanbáwo ni. ẹ wọ. ṣọlá fìyà ni dáàdì mi ń kọ́. ah bàbá wọn wà nílé àmọ́ àlejò wà lọ́dọ̀ wọn. àǹtí ẹ jókòó kí n lè yọjú sí mi. ẹ ká sí. ẹ àmọ́ ọmọ yìí náà. ẹ àfà tẹ̀lé. bàbá ń bọ̀ lọ́wọ́ ọmọ ilé ìlú. bí fatiwe nù. àbọ̀rọ̀ àbọ̀yẹ o. àbọ̀yẹ bọ́ ṣiṣẹ́ o. ẹ yẹ sà sálàáfíà ni. sàyíkàsán. ee kábọ̀ jàre ìyá mi. ọlọ́mọdéjọ́ mẹ́ta. Ah, ọjọ́ kan pẹ̀lú. àtiwọ́ àti jẹ́ ah, ọ ti ẹ̀dá bẹ́ẹ̀ owó sì wà lórí tẹ̀ náà bí. Ah, rárá o. ọ ti ẹ̀dá bẹ́ẹ̀ ẹ̀pẹ́ ṣe nǹkan. owó pẹ̀lú àlejò jọ wà ní. bẹ́ẹ̀ ni mm, bọ̀ mo ní kánjú sí ìta. sọ fàlejò yẹn pé kó wọlé wa ẹ̀fà tó wà ní ìbáwí. ọdún sá ẹ kó jókòó. bẹ́ẹ̀ ni ó ṣe mo ti ń wí bákan náà ni fún ìyàwó yín ifá kan náà ẹ̀yin náà ẹ̀ tọ́jú bàbá ẹ̀ tọ́jú ìyá táwọn náà ò bá ti sí láyé mọ́ ẹ̀ ra àgbò bí ọkọ yín ṣe ra àgbò ẹ̀yin náà ṣe kí ni ẹ̀ bọ́rí wọn. ọgbọ́n ti bá wí o. ṣe bẹ́ẹ̀ náà lè máa ná gbogbo ẹ̀. ẹ ohun àti rọ́wọ́ bẹ òṣòro bí epo bóun ṣe ń gbọ́n sìn ṣe ti ara ẹ̀ ẹ sọ ẹ sọ kò burú. Awore ṣé èmi lè padà wá rí. ìgbàkúgbà tó bá ti ilé nílé yín àbí ìgbàkúgbà tó bá ti yá. ẹ ṣe àdúgbò máa ju yín ṣe o ẹ ṣe o Awore tó mú oúnjẹ fẹlẹ ẹ ṣe àdúgbò dìde. pẹ̀lẹ́ o ọmọ mi. ẹ lẹsà ṣàlàfíà àdúgbò sà ìdílé ńkọ́ àlàáfíà làwọn. láti bàbá ńkọ́. dáadáa ni wọn wá sí. kí lórúkọ ẹ. Ọláwùnmí ni sà. Ọláwùnmí Ọláwùnmí náà <laughs> ọmọ ìlú wo ni ẹ tèmídéré yìí sá. tèmídéré tèmídéré tèmídéré méjì ló wà tèmídéré kékeré àti tèmídéré àjẹ́ǹgbẹ ẹ̀wọ̀ tiẹ̀. àjẹ́ǹgbẹ ni àjẹ́ǹgbẹ ni that's good. Uh, mọ́mí àti dáàdì nǹkan. mọ́mí mi wà. tí mo fi ní kàn pé wọlé ifá tó wà nílẹ̀ yìí ń bá ẹ wí. má bínú ọmọ mi sórí gbogbo àwọn ọ̀rẹ́ ọmọ mi ọmọ tèmi ni wọ́n jẹ́. tí n bá lè ron tó kù díẹ̀ kí àtúntò lè pa wọ́n lára ní ti bá rí màá tọ́ sọ́nà má fòyà kò sí wàhálà o ẹlẹ́sìn wo ni ìyá àti bàbá yẹn mùsùlùmí ni wọ́n sà. mùsùlùmí bẹ́ẹ̀ ọlọ́run kan náà ni gbogbo àjọ ń ké pé àwọn pè ní Allah àwọn pè ní olódùmarè. bó ṣe wọlé tó bá ṣe pọkùnrin yẹn ṣílẹ̀ kí n dọ̀bálẹ̀ síwájú ẹ̀ báyìí. kí n sọ pé káábíyèsí o kí n wúlẹ̀ fúri adé bí fatiwi ni mo sọ fún yìí o àmọ́ nílẹ̀ yorùbá obìnrin kì í jọba àfi tí ọba máa jáde-lé ifá ń tọ́ka sí pé olówó ọlọ́rọ̀ ọlọ́lá ni mi mú èjì tó wà o ṣùgbọ́n ifá ló yẹ kó o ti gbìrẹ̀gẹ̀ kó o ti gbalẹ̀ gọ́ rẹpẹtẹ kọ́lá ẹ̀ ti bù áyà. ifá tí wọ́n ń tọ́ka ah, sí pé tó o bá jẹ́ aya ifá á jẹ́ pé ifá lọ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ifá ti ifá ń pọ̀ ohun tó máa ṣẹlẹ̀ one thousand years to come asọ̀fún. mo fẹ́ bẹ̀ níṣẹ́ kan ṣé wàá jẹ́ ẹ yín sà. tó bá délé oníwà àti màmá ẹ̀ lẹ́jọ́ ń gbé àbí kó sọ fún màmá ẹ̀ pé mami mi mọ mo lè ti ṣẹ̀yìn lẹ́sẹ̀ kan kí n má mọ̀ ọ́ mo ṣẹ̀yìn mo fẹ́ kẹ́ ẹ dáríjì mi ẹ fẹnu yín ṣe àdúrà fún mi kí gbogbo nǹkan mi kó rọgbọ sọ bẹ́ẹ̀ fún màmá ẹ̀. sà kò síjà láàrin mi àti màmá mi kódà nǹkan tí ìyá mi ò lè ṣe fún ọmọ ẹ̀ òun ni màmá mi máa ń ṣe fún mi wọ́n ti gba ṣọ́ọ̀bù ti tèmi fún mi wọ́n káṣọ síbẹ̀ gbogbo nǹkan mi wà òkè even ìgbà tí mò ń fẹ́ bọ̀bọ̀ kan báyìí tó gbá mi tó jíp mi tó gbowó mi sá lọ wọ́n lè mi ò fi ṣèbí náà wọ́n tún fún mi lówó sí i wọ́n tún kẹ́rù sínú ṣọ́ọ̀bù mi sí ni kò sí wàhálà láàrin mi àti mi ì ṣe wọ́n ríru ẹbọ ní gbé ní àìrú kì í gbé yàn kò pẹ́ kò jìnnà ká báni níjẹ̀bú túre màdì àbí fatiwi ni kíwọ lọ ṣe o ohun tí màmá ẹ bá wí fún ẹ jẹ́ kémi gbọ́. abẹ́ẹ̀ tí ìwà rí dájà ọ̀dọ̀ yín náà ni mo mú wọn bọ̀ bọ̀ àwọn ò tiẹ̀ mọ̀ torí wọ́n ti ṣàlàyé àwọn ọ̀kọ́ fún mi torí ẹ̀ mo ṣe wá ní kí wọ́n bá ifá ní gbólóhùn. fáìlì gbogbo ohun tí wọn ohun kẹlẹ fẹ́ sọ kókó lọ ṣe dé fáwọn kò yẹn tó bá wá ṣe é tán kó má padà bọ̀ ẹ gbọ́ ṣe wáyà kẹkẹrẹ. ayé afẹ́ lómìíràn wọ́n fi dájọ́ wọ́n afẹ́ lómìíràn wọ́n fi ṣoògùn owó wọ́n á dayé ẹlòmíràn wọ́n á dayé ẹ̀rú. pátápátá. mo fẹ́ bẹ̀rẹ̀ ṣiṣẹ́ kan ṣiṣẹ́ wà jẹ́ tó bá délé ló ah. ló wà tí màmá ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ gbé mi kò sọ fún màmá ẹ̀ má mi ah. mímọ mo lè ti ṣẹ̀yìn lẹ́sẹ̀ kankan má mọ̀ ọ́ mo ṣẹ̀yìn mo fẹ́ kẹ́ dáríjì mi ẹ fẹ́ mi ṣe àdúrà fún mi kí gbogbo nǹkan mi kó rọ̀mọ́ sọ bẹ́ẹ̀ fún mi. Hmm. ayé àkàmọ́ra ayé tòótọ́. bàbá fọmọ ẹ̀ ṣoògùn owó. so ẹ ti sọkàn fún wọn. ìyá fọmọ ẹ̀ dájọ́ ayé tòótọ́. kò í sí i ní kí o ti sún mi mi tiẹ̀ mọ bí mo ṣe fẹ́ sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jáde fún màmá mi ó dẹ̀ mọ bí mi àti mọ́mì mi ṣe wà bá ṣe close tó tí bá sọ̀rọ̀ èmi mọ bí tọ́rọ̀ ilé ìjà sí. ká tiẹ̀ wá ní lóòótọ́ àjẹ́ nìyá mi ǹjẹ́ ó tọ́ sí mi lẹ́nu láti sọ̀rọ̀ ẹ̀ jáde. àǹtí ṣẹ́rí ọ̀rọ̀ onítòbi títí káfọ́ bẹ̀ bo ẹnu yìí náà la máa fi sọ. So ṣeé ṣe kí ẹ ti ṣe mọ́mì yín lọ́nà kan rí káwọn náà dẹ̀ ti bínú sẹ́yìn kó má fọkàn sí bímọ ẹ̀yin náà ṣáà rí i pé nǹkan tẹ́ bá mi sọ mo ò tí ì ṣàlàyé fún dáàdì mi kó tó ní kẹ́ lọ ṣe lé so àǹtí please màá rọ̀ yín ẹ lọ ṣe nǹkan tó ní kẹ́ ṣe ẹ́. mo máa kí mo ẹ má kí mo mi láì kí n máa sunkún. Eh? ayé afẹ́ lómìíràn wọ́n á fi dájọ́ wọ́n á fẹ́ lómìíràn wọ́n á fi ṣoògùn owó wọ́n á dáyé ẹlòmíràn wọ́n á dáyé ẹ̀rú pátápátá káyé má ṣe mí o ẹ̀bẹ̀ mú bẹ̀ o ayé ayé ayé. ayé o. má ṣe nìyó ẹ̀bẹ̀ mọ́rẹ́ o. ọlọ́run tí mi máa wá dọwọ́ ẹ̀ báwo mo ṣe fẹ́ gbọ́rọ̀ ìkàlẹ̀ fún mọ́mì báyìí ṣé kìí ṣe pé wàhálà ni mo fẹ́ fà síra mi lọ́rùn báyìí ta ni máa sọ pé sọ fún mi ibo máa sọ pé mo ti gbọ́ ha ọ̀rọ̀ ilé ayé mi ti wá sùn mí báyìí o ọlọ́run kù sí ẹ lọ́wọ́ o. láwọn náà ni mo wá rí sá ìjọ dáàdi bí mo ṣe tó yìí ṣé mi ò dá lọ́mọbìnrin ni tí mi ò rọ́kùnrin tí mi ò ní kankan tí mi ò ní láìfún gbogbo òye mi ti sú mi sú mi débi pé mo kò ṣàárín mo kò gbé yá ibi ṣe wọ̀n mi bí mo ti ń rìn gbèrègbèrè tí mo ronú bí mo ti pàdé aládùúrà kan tó dá mi dúró tán ní ǹjẹ́ mo lè ṣe nǹkan kan kí nìkan náà ló bá ní kí ọ̀rọ̀lẹ́ ayé mi lè dayọ̀ kí gbogbo ẹkún mi lè dẹ̀rìn kíkí gbogbo ìbànújẹ́ mi lè dayọ̀ wípé mo ní láti lọ bẹ ìyá tó bí mi lọ́mọ pé gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ kí n tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wọn wípé àfìgbà tí n bá ṣe bẹ́ẹ̀ nìkan mi tó lè dà abẹ́rẹ́ báyìí ìdí tí mo ṣe wá báyìí ní ìdádé ẹ̀ jù sá bá mi bẹ mọ́mọ́ mi ẹ bá mi bẹ òun. pẹ́ tí mo ti rí ìyá rẹ̀ gbẹ̀yìn èyí ò kọ́kọ́ káyà mi òkè nígbà tí mo rí ọ ẹ ṣe kì í sì ṣe pé bóyá àwọn ṣe ìyá rẹ̀. dadi kò sí gbólóhùn aṣọ kankan láàrin mi àti mọ́mì mi mi ò ṣe wọ́n lẹ́sẹ̀ kankan tí mo mọ̀ ọ́ èmi ò rí ìyá rẹ̀ yọ ṣàlàyé gbogbo bọ́rọ̀ bá ti jẹ́ fún mi hmm. ìwọ ni kò wá ṣe sùúrù hmm, kò ṣe sùúrù ẹ bá mi bẹ̀ wọ́n bí aládùúrà yẹn ṣe sọ. kọ́ ṣe sùúrù lọ́gbọ́n pẹ̀lẹ́. lọ rò fún bàbá Fìjàbí o ò nílé sọ̀rọ̀ o ò nílé wí nǹkankan jáde ìwọ náà ti ń ṣèrànù o ti kẹgbẹ́kẹgbẹ́ àbí àkọ́kọ́ náà bàbá wèrè wo ló pàdé tó ní kó lọ bẹ̀ yẹ́ ẹ̀ olórí burúkú wo má ṣàǹfààní wo ló pàdé tó ní kó lọ bẹ̀ yẹ́ ẹ̀ o lè sọ̀rọ̀ o lè sọ̀rọ̀ <laughs> Láwùmí o ti ń yalé ká o ti ń tojúbọlé o ti ń kẹgbẹ́kẹgbẹ́ àbí ẹ ti jọ ń rìnrìn òfo ìrìnrìnàjò kiri jọ ń torí ọlọ́run ṣé mo fìyà jẹ ni kí ni ìyà tó ń jẹ́ gan sọ fún mi ebi ń pẹ́ mi ò fẹ́ bi pẹ́ ọ ò wè kí sà kò sí ohun tó fẹ́ tì mí fún ẹ o gbogbo tó bá bẹ̀rẹ̀ lọ́ọ̀ ni mò ń ṣe fún ẹ mo fọwọ́ mà kò lé ẹ lọ́wọ́ mo ti sọ fún ẹ pé torí tiẹ̀ ni mo ṣe ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ìrora ni lẹ́sẹ̀ láti rìn o máa lọ tójú bọlé o mọ ibi tọ́gbẹ̀ẹ́ dùn àánú ẹ̀ ń ṣe ni mo sọ́ọ̀rì fún ẹ gan-an à ń gbọ̀ràn bá di ẹ lọ́wọ́ ẹ̀kọ́ níwọ̀n jẹ́ kó lọ sákìtì ọlọ́jẹ̀ ìwọ tí ò bá jókòó ara ẹ̀ jẹ́ nínú ilé kó fi ọwọ́ ẹ̀ síbi tọ́wọ́ ẹ̀ ń gbé ah láwùmí láwùmí màá kàn dín dáàdi ẹjọ ẹgbà mi gbàtẹ́ni kí n lọ bẹ mọ́mì mi mi mọ bí mo ṣe máa gbé kalẹ̀ so mo wá lọ bá bàbá kan tó máa ṣáájú fún wọn ó dàgbé bàbá yẹn wá sọ fún wọn sún àná báyìí tí mọ́mì dé ah tẹ́ bá rí bó ṣe sọ̀rọ̀ sí mi tó ṣe pariwo mọ́ mi ọ̀rọ̀ ńláńlá tó sọ sí mi ẹjọ sami mọ bí mo ṣe máa gbé gba ẹjọ ẹgbà mi. ẹ kí ló dé tó wàá sọ fún bàbá ẹ kó bẹ kó kó pè màmá ẹ dádì mi wọ́n travel oh, ọ̀nà wọn jìn sá. ọ̀nà dádì ẹ̀ yìí ṣe dádì ẹ̀ ò ní fóònù tó lè gbé sórí ẹ̀ ni. Um, ẹ jẹ́ kí n jẹ́wọ́ fún yín sá. mi ò mọ bàbá mi. o ò mọ bàbá ẹ̀ ṣe kí ló dé tó béèrè bàbá ẹ lọ́wọ́ màmá yẹn. kí n béèrè lọ́wọ́ màmá mi ìgbàkúgbà tí bá béèrè bàbá mi lọ́wọ́ màmá mi báyìí bí ìgbà tí mo kóbi lórí èṣù ni ọ̀rọ̀ burúkú tó máa ń sọ sí mi dáàdi ìdẹ̀lẹ́yàn kankan àfáwọn mi lọ́kọ àfẹ́sọ́nà. No èlò dúró lè yìí. kókó tún wá sá. bí mo ṣe dàgbà tó yìí sá ká tó ṣe òkú wàá kọ́kọ́ bá ifá ní gbólóhùn mú owó nínú báàgì kó sọ̀rọ̀ sí kó dàníyàn sí. èlò sà. iyekeye ìbáṣe fifty naira ni wọ́n lẹ̀ dàníyàn sí dáadáa pé kí ifá kó tọ́ ẹ sọ́nà gbogbo ohun tó fẹ́ jẹ́ láyé ẹ̀ ìdààmú tó o ní sọ fún ifá kí olódùmarè kò kó ẹ yọ kó fi owó yẹn lórí kó fi lu àyà. She's done. pàlẹ́ o dáúdò ó gbọ́ ohun tí ọláhùn mi tó bẹ sọ. má fi ibi fọ́rí má fòròlò fọ́ọ̀mù bí o bá ti rí gẹ́lẹ́ ní kí o wí fún wa. ìgbà kọ́lé fáwọn owó ẹyọ pọ́n ẹ̀yìn pọ́n olùmọ̀lọ́sọ̀ ọkọ̀ lóṣù àárín ọpọ́ ìta ọ̀run ilẹ̀ òdòdó orí ẹ̀ lágbèdà tí a bá fọmọ lójú àríwá. báwo wá níbi tẹ́lọ̀. ọmọ mi débẹ̀ o ọmọ mi débẹ̀ inú mi ti ẹ̀dùn bá a ṣe débẹ̀ pé gbogbo ìṣòro tó wà wájú wa yìí ọkàn mi balẹ̀ kó ti fẹ́ dayọ̀ báyìí. olóhùn ṣe olóhùn ṣe mo dúpẹ́ o ah, ẹ ta ló wá mú yín lọ àbí. ẹ gbọ́lágadé ló mú mi lọ. lẹ́yìn ìbàdà gbọ́lágadé kan náà. gbọ́lágadé òun ló mú mi lọ. ọ̀hún tí wọ́n náà dá kí wàá nìkan tẹ bá bọ̀ bẹ́ẹ̀ torí bàbá yẹn ṣàlàyé ọ̀rọ̀ ilẹ̀kùn wá bèrè pé kí ni nǹkan tá a máa ṣe ó wá jẹ́ kó yé mi pé ó ń dárúkọ tó ń dárúkọ gbogbo ẹ̀ kò yé mi mo wá sọ fún mi bàbá nǹkan tèmi bá fẹ́ mú wá ẹ máa fẹ́ ra gbogbo nǹkan yìí òun ni kẹ́ jẹ́ kí n mọ̀ ó dẹ̀ dárúkọ iye owó náà mo ti fún wọn ní gbogbo ẹ̀. ṣé kò kò ṣá. ó pọ̀ o ṣùgbọ́n ṣá àṣírí ti bò àti fún wọn ní gbogbo ẹ̀ kò ṣá bàbá ìwà jẹ́ kó yé mi pé àwọn máa fún mi ní ọṣẹ kan pé ọṣẹ yẹn máa lọ fi fọrí sí gòríta mẹ́ta lóòru la máa lọ wọ́n ní tí o bá ti wá fọṣẹ yẹn forí tán kí n padà wá bá wọn pé nǹkan tó bá tún jẹ́ ṣíṣe àwọn máa ṣàlàyé ẹ̀ fún mi. olówó ẹlẹ́dàá mi á jẹ́ kí gbogbo nǹkan tó bá fẹ́ fún mi kó kúkú ṣiṣẹ́ ọlọ́run jẹ́ kí lè bá mi lára mu. àmì ọlọ́run àmì ọ àmì ọ. ọkọ mi ẹ ṣe ẹ ṣe o ojú ò ní ti yìn ẹ ṣe ọkọ mi ẹ ṣe. ó rí inú lé mi bọ́ síta. ṣàkóso àwọn ṣáà ti sẹ́ǹdẹ̀ sí ẹ̀fẹ̀tẹ̀ ránṣẹ́ lásìkò ṣẹ́mú ọkọ mi ó jàbọ̀ ó yàrá bàbá mi ó jàbọ̀ ẹ ti kẹ́ ma ok ó ṣe máa jẹ báyìí ma. dáhùn mi ó jẹ sọ fún mi pé mọ́mí wà around kìlọ̀ kí wọn. Ah, mo fi òpó wà nídẹ̀ ìgbà tán pálá lẹ́jọ́. àkọ́tì náà báwo ni o ṣe máa wá bí tí mo ní kí wọ́n ṣe. kò sí big john bẹ́ẹ̀. ṣé wọn ṣáà ní bínú. mo ṣe máa bínú wọn ṣáà mọ̀ ẹ́ tẹ́lẹ̀ àná òní yóò pẹ̀lú àwọn fún. Mm. èèyàn lẹ́nu òun ni kò bá mi send sórí bọ́ọ̀sì tí mo ti mọ̀ kó máa láìkẹ́ mi. ṣùgbọ́n máa send ẹ̀ sórí bọ́ọ̀sì mi ọ̀hún jẹ́ kí n máa lọ ibi tí mo ní mo lọ. ó jókòó bàbá mi ó jẹ́ ní bàbá mi. ẹ má bínú mi mọ ẹgbẹ́ wa ní bàbá kì í mà. bínú rárá. ṣé ajẹ́ wa mà. tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báwo dẹ̀ ni gbogbo ilé. àlẹ́ àmì lẹ́wọ̀n ó dà kò burú ó dà bò. ò rí obìnrin ẹgbẹ́ ẹ̀ bá ṣe ọ̀rẹ́ ọkùnrin ló ń bá ṣọ̀rẹ́ irú ọ̀rẹ́ wo nìyẹn. mọ́mí ó ti pẹ́ tẹ́tí rí mi pẹ̀lú ọkùnrin náà mi ò rò pé yẹ kẹ́ kọ̀ǹpléènì tẹ́ bá rí mi pẹ̀lú ọkùnrin sí. ẹ kì í ṣe pé mò ń kọ̀ǹpléènì ẹ̀rù ló kàn ń bà mí nítorí pé mi fẹ́ káwọn ọkùnrin kan máa wọnú ṣọ́ọ̀bù yìí kan máa rí ṣọ́ọ̀bù kan máa rí ẹ kan máa ti torí ẹ̀ sọ wípé bóyá àwọn fẹ́ ẹ ṣé o mọ ohun tó ti ṣe ẹ kọjá inú èṣìṣì ni kò dẹ̀ gbọdọ̀ jó èèyàn lẹ́ẹ̀mejì ọmọkùnrin tó wà ń ta ń sìn yín kọ́ oríṣiríṣi ni wọ́n ẹlẹ́tàn ni wọ́n àwọn náà pọ̀ jù nù wọn ó yẹ kó wà kí á fún nǹkan tí mò ń sọ nìyẹn kì í ṣe pé mò ń kàn pé rárá. mo ti gbọ́ mọ́ mi ọlọ́run ní jẹ́ ẹrú rẹ̀ mi. àmín ẹ ṣe mọ. pẹ̀lẹ́ má dé pẹ̀lẹ́. bàbá ohun tí mo rí nìyẹn ìyẹn ni mo ní kí wá sọ fún yín nítorí wípé wọ́n ní bíṣọ̀bì abámadébò olúgànbí ló yẹ ká ké sí. rírí tí mo rí ọmọkùnrin yẹn lánàá òun làkọ́kọ́ tí mo rí mi ò rí rí ṣùgbọ́n bí mo ṣe rí mo rí wípé Láwùnmí nífẹ̀ẹ́ ọmọkùnrin náà ọmọkùnrin yẹn gan pàápàá nífẹ̀ẹ́ Láwùnmí ìfẹ́ tí mo dẹ̀ ń wò yẹn kì í ṣe ìfẹ́ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìfẹ́ tó ti tójọ́ mẹ́ta yẹn ìyẹn ni mo ṣe ní kí n wá sọ fún yín torí bí ṣe rí wọn lánàá yẹn ẹ̀rù bà mí. ẹ ìyá Láwùnmí sùúrù lọ̀rọ̀ tó wà lẹ́ ìgbà ọ̀gbọ́n ó yẹ kí wọn náà mọ̀ pé <laughs> Láwùnmí ìṣọmọdé mọ́ yọ̀ọ́sà lọ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni. àbí kò ní lọ́kọ ni. ó máa lọ́kọ. ẹ ah, eh, eh, nítorí ìdí èyí sùúrù ni. ohun tó máa ṣe ni pé ọ pè kalẹ̀ ọ máa gbà mọ́ràn. pé kó ní sùúrù o kó fojúlẹ̀ dáadáa kó tó mọ́kọ wálé. n tí mò ń sọ fún náà ni. Ah, àti pàápàá pé àwọn ọkùnrin ìwò yìí ẹlẹ́tàn ni wọ́n. bí mo ṣe ń wí fún náà nìyẹn ohun tí mò sọ fún nìyẹn wípé iná èṣìṣì ni kò gbọ́dọ̀ tún jó lẹ́ẹ̀kejì. ẹ ó túbọ̀ wà máa tẹra mọ́ hmm. ọ̀nì dákẹ́. Ah, hmm. mo ti gbọ́ kò ní sí o. mo tẹ́ ní ìṣe náà ni màá ṣe ìṣe. mọ́mí ẹ ṣì ah, ń hmm, múra lọ́wọ́ ni eh. àwọn ẹran yín ti dé o wọ́n wà ní mọ́tò one hundred and eight. Eh. bẹ́ẹ̀ ni màá ah, wò ó sọ fún wọn pé mò ń bọ̀ èmi náà ti fẹ́ ṣe tán. ok mo mi ṣe bàdà yẹ ọ̀pọ̀ jù ṣá. ó ti kò pọ̀. ok ó wà òkè sọ fún wọn pé mò ń bọ̀. Hmm? ẹ ti mọ̀ pé ó máa láìkẹ́ kan tọ́jú kan tó mú kó ṣáà dá wa lóúnjẹ rẹ̀ mọ́mì ní àwọn ń bọ̀ fáwọn àjọ ènìyàn sí ilẹ̀ ẹgbẹ́ ma. kí ni mọ́mì ẹ̀ tún ṣe ṣó tún tọ́jú tọ́nu ni. wọ́n ti ṣetán ma. ó dà kó burú. àfìgbà tẹ́lẹ̀ wọlé. tí n bá wọlé àtúnpẹ́ jù báyìí lọ. ok mọ́mì torí mo mọ wa mọ̀ mẹ́ẹ̀. ọmọ àjọ all right mọ́mà join yín ma. ṣe. fẹ́ ṣe <laughs> ẹ para wa. kọ́kọ́rọ́ tó wà lọ́wọ́ yẹn mú hmm. kó lọ sí yàrá tí ìyá ẹ ti pa yẹn tí o bá ti sí yàrá yẹn gbogbo wàhálà gbèsè ayé ẹ dópin. kí lóhun tó ṣe tó lẹ́bọ̀ láàyè yìí o kò sí o kò sí o kí lóhun tó ṣe tó lẹ́bọ̀ láàyè yìí o kò sí o kò sí o. kí lóhun tó ṣe tó lẹ́bọ̀ láàyè yìí o kò sí o. ṣe ká fi ká sílẹ̀ o ó fọmọ tó bí ó fi ṣoògùn owó kí ló dé tó fi ṣe èyí. Àjàó. kò sí o. gbà kí n bá fún mọ́mì mi tó dé mò ń jáde lọ mo ti kọ lẹ́tà dé. àbúrò mi fún wa. àwọn tó ṣe bí mo ní kó máa ṣe lọ ọlọ́pẹ̀lẹ̀ tó ṣèkà ò bá múra sí ọ ọjọ́ kan jọ̀kan wọ́n fáyé yìí sílẹ̀ lọ. ohun tó ṣẹlẹ̀ ní àná ẹ̀rú bà mí kí ló dé báyìí lọ́yẹ̀ ṣẹlẹ̀ bí a ṣe dé orí ìtàgé báyìí tí a gbé mi sílẹ̀ báyìí bí mo ṣe dá wọn ṣe àti kọ̀ọ̀kan bí a ṣe ń ṣe yẹn. ọ̀yàgbà gbogbo àdúrà tí wọ́n ní kó máa ṣe yẹn ló kó bẹ̀rẹ̀ sí ní ṣe é sí pé gbogbo àjàgà tóun kí ayé lè dè mí kó o máa tú bí mo ṣe ń fi ọṣẹ ìwẹ̀ ipe oyún tí mo ní yìí o àníbí ni kó jẹ́ fún mi o ẹ kó o máa porúkọ màmá bọ́sẹ̀ ni kó o máa pè é yẹn o má gbàgbé o yá. bó ṣe gbé ọṣẹ yẹn lórí báyìí tó bẹ̀rẹ̀ sí ní fọ̀ báyìí omi alákọ̀ọ́kọ́ tí mo bu tí mo dà sí báyìí ẹ̀kejì tí mo ní kí n bu báyìí akọ̀ bẹ̀rẹ̀ sí ní gbọ́dọ̀ ó lè ó lè ó lè ó lè bàbá kẹ́lẹ́ gbogbo ara lè wọ ẹ bá a ṣe sáré jìlàjìlà ní tí mo sáré mú wọ ẹgbẹ́ kan máa ṣe dẹ̀ mọ́ kókó nílé sáré púpọ̀. ìwọ tó tún dọkùnrin ìwọ ni kò tún láyà. ọ̀lẹ ni ẹ́ o gbọ́rọ̀ olè wọn náà bá gbé ńlẹ̀. bàbá mi kì í ṣọ̀lẹ nítorí pé òun ò lè sáré ni kánú lè sáré ni. ọ̀dà kò burú ṣé nígbà tí ẹ ti fi ọṣẹ sórí tẹ bomi sí ó hó omi ìdẹ ṣàn wálé àbí. mo ti bomi alákọ̀ọ́kọ́ sí omi ti dà sílẹ̀ báyìí hmm. ẹlẹ́kejì tí mo ní kí n gbòòrò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ omi dẹ̀ ṣàn wálẹ̀. ó ṣàn wálẹ̀ ó ṣàn wálẹ̀ dáadáa. obi ẹ̀wà dòkọ́ lóògùn. níwọ̀n bá àgbà tó ti kọrin tọ́ṣẹ̀ ti hó lórí ẹ̀ tẹ̀ẹ̀dẹ̀ bomi tó ṣàn wálẹ̀ obi bèrè bá ṣe olùkọ́ ají. wọ́n wẹ́rẹ́ báyìí ló gbọ́ máa lọ́n tiẹ̀ kò sí wàhálà ẹ bàbá. ẹ ṣe mo dúpẹ́ mo ní kó fọkàn balẹ̀ àbí. mo ti pọ́ sá. on doubt. mi jẹ dáàtì. bàbí kì. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe ẹ kásán o. ẹ kásán. ẹ kásán. ẹ rà o. ẹ kásán. láàmì. sá. bàdá mo ṣẹlẹ̀ fẹ́ ọ. kí ló dé. tí mo bá ní yàrá tí màmá mi tì mí. àwòrán mi nínú yàrá mọ́mì mi sáà ibẹ̀ dàbí shrine by ìgbà tí màá wọlé picture mi wà nínú bíi igbá báyìí ẹ̀jẹ̀ wá ń drop lé lórí báyìí ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ náà ló stain ẹ̀ báyìí mo tún rí àwọn ìyẹlé ńlẹ̀lẹ̀ tí màá fi sún wájú báyìí mi ò rí àwọn ìyẹlé náà mọ́ sá mi mọ̀ pé màmá mi nírú yàrá bẹ́ẹ̀ nílé o. ẹ̀jẹ̀ yẹn kán sínú ẹ̀. bẹ́ẹ̀ ni sá. dẹ̀nà àwọn ìyẹlé yẹn gbà tó rí wọn. mi ò rí wọn sá lọ mi ò ṣáà rí mo ṣáà disappear kí ló rí. mo ti ṣẹ́gun. o ti thank you God. tí wọ́n bá pé igba ìwọ ló máa borí ìwọ. àmín àmín ṣe sá. lọ sí ilé ń tẹ kó máa lọ jẹ kó máa mú kó máa sùn. èmi ò lè lọ sínú ilé yẹn mọ́ sá. Ah! inú ilé tí mo ti rí tó fa mi ṣerú kan báyìí. mi ì lè lọ ta ló béèrè mi. ẹni ọkùnrin yín mà a máa ti láwìn wọn mi kalẹ̀ sí yín mà ó ní kí n fún yín kọ́kọ́rọ́ lé wọ́n dẹ̀ ní pé àwọn ti kọ lẹ́tà kalẹ̀ sínú sitting room yín mà. láwọn mi ló ń kọ lẹ́tà sí sitting room. bẹ́ẹ̀ ni mà bí wọ́n ti sọ fún mi nìyẹn. òun ló fi kọ́kọ́rọ́ lé rán ẹ lẹ̀. bẹ́ẹ̀ ni mà. ibo ló sọ fún ẹ pé òun lọ. ah àwọn ìdágbé ìbọn kọ fún mi mà o. okay. all right ma. màámi àṣẹyìn ni ah, kí lè ṣe mí gan-an eh, ẹ ṣe wo mo ṣẹ̀yìn gangan ah, màámi ẹ dájú gan-an o àṣẹyìn lẹ ń di ọ̀rọ̀ mi ẹ ti ẹ bẹ̀rù ọlọ́run rárá ẹ má wá mi o tẹ bá wá mi ìbínú ọlọ́run ọba lẹ̀ ń wá yẹn èmi ti bá tèmi lọ gbogbo bí tèmi ṣe máa dáa ọlọ́run á kọ́ mi mọ̀ ṣe mo ní láti kúrò nílé yìí torí mi ò fẹ́ tara yín ṣe ọlọ́run ọba kọ́kọ́rọ́ yàrá yín kan tó kù ó wà lẹ́nu ọ̀nà yàrá yín jèjì. àṣírí ti tú àṣírí ti tú afẹ́fẹ́ ti fẹ́ àti rí fọwọ́ adìyẹ àṣírí ti tú àṣírí ti tú afẹ́fẹ́ ti fẹ́ àti rí fọwọ́ adìyẹ àṣírí ti tú. dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́. kí ló ń tó ṣe tó lè wọ láàyè yìí. àwọn ẹyẹ ilé ajé ti lọ. kò sí ìlú. yé mo dáràn ọláwọn ìṣẹ́gun fọ́tò ẹ̀ inú ajé ti kú. ọmọ yìí ti ṣùlẹ̀ ó sì tó àṣírí mi fọ́rọ̀ wàrà yẹn. àṣírí mi ti tú ọ mo gbé mo dáràn. irú àṣìṣe wo ni àṣìṣe wo ni lè ṣe. kọ́kọ́rọ́ sí ibùdó ti mú kọ́kọ́rọ́ ìmọ̀ lọ láwùn ní ti mú kọ́kọ́rọ́ ẹ gbà mí ah! Ah! Ah! tó bá ti èyí ló kọ́ báyìí lọ ṣe ti èdè tó máa ṣàlàyé fún ó sì ti wá dúró ó sì yẹ kó dúró kó gbọ̀. kí lè dúró kò lè dúró kó pé o. kí tó ṣe tó lè bọ́ láyé yìí o. kò sí o àṣepamọ́ wa àṣegbé kan ò sí o ìwà rere torí ọjọ́ òwò ṣèyí tó dáa ìwà tó dáa kó tó mú ṣe tó gbé láyé o. ó yẹ kó fura lọ́mọ tó wá láìpẹ́ yìí pé wọ́n ní kó wọ́n lọ bẹ̀yà òun ṣé ìyẹn ọ̀tọ̀ fún ọ ṣọ́ra gidigidi. ìwà àtọmọ yìí lẹ sì ń gbénu kì í ṣe pé wọ́n wá kí ọ láti ta eré ní ká ṣe ká fi ká o kò fọmọ tó kò fi ṣògùn owó ẹ má jẹ́ kó mọ̀ láṣìírí nínú ìtòlú ọ̀dọ́ ẹ gbà ẹ bá mi kú àṣírí ìtòlú ọ̀dọ́ ẹ bá wà lọ bá tó ṣe tó lè bọ́ láyé ni o ọ̀pọ̀ fọmọ ni wọ́n fẹ́ èyí tó fẹ́ fọ ìyẹ́wò èmi náà ní tiẹ̀ ọmọ yóò ní fi ṣe ọmọ yóò ní fi ṣe babaláwo tó ṣe bí mo ní kó máa ṣe lọ ọlọ́pẹ̀lẹ̀ tó ṣe ká ò bá múra sí ọ ọjọ́ kan jọ̀kan wọ́n fọ ayẹyẹ sílẹ̀ lọ aṣẹ́kẹ́ tó ń fi ọba múra sí ọ kí lọ́wọ́ tó ṣe tó lè mọ́ láyé yìí ọ kò sí ọ kò sí ọ kí lọ́wọ́ tó ṣe tó lè mọ́ láyé yìí. délé ni ni mi ò bá ó ti lọ fún gate man ilé mo pe aago ẹ̀ báyìí switch off mi. ibo lè lérò ìpè wọn lè mi mọ̀ tí bá ní mo mọ irọ́ ni mo pa mi ò mọ ibi tó lè wà báyìí. this is surprising o báwo ni o ṣe máa yédè kúrò nílé. ìwọ náà sọ bẹ́ẹ̀ mo ti ọláhùn mi fojú mi rí òun lórí èèyàn. ládùúrú wàhálà tí mo ṣe lórí ọláhùn mi mo tó fẹ́ fi san oore fún mi nìyí láti ìgbà tí bàbá ẹ ti gbé sílẹ̀ ní kékeré ni mo ti tọ́jú ọmọ yìí ó fẹ́ dà mí láàmú ìṣòro olókùnrin láwọn mi tó fẹ́ fi dúpẹ́ oore fún èmi àbí ẹ gbà o èmi ò mọ ibi tó wà báyìí o kò yé mi o. màmá ṣé ẹ mọ ọ̀rẹ́ wọn kankan ni àbí yàn kan tó máa wá wọn wá sínú ilé yìí. nínú ọ̀rẹ́ kankan o àmọ́ ẹni tí mo mọ̀ tó ń wá wá sínú ilé yìí mi ò morúkọ ẹ̀ gan pàápàá débi títí ẹ̀ fẹ́ mọ ibi tó ń gbé. ṣé o rí i pé mo dáràn báyìí ṣé o ti rí. mami ẹ dáa ṣé ibi tó yọ dé dúró yẹ máa ní sùúrù ṣẹkẹ ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù because àǹtí mi ò ṣọmọdé débi táwọn náà sọnù. mo ti gbọ́ máa ṣe sùúrù. ṣé bọ́ ẹ ṣe sùúrù. mo ń pè aago ẹ̀ báyìí sí ṣọ̀fù ló dẹ̀ pàgó sùúrù ti ṣẹlẹ̀. ìlú náà ti pe nọ́mbà o tí bá lè gẹ̀ ju wọn tí bá gbọ́ fún wọn àti ìrètí kò ṣáà ní sùúrù. èmi ò rí ọláhùn yìí rí ọmọ tó ń rìnrìn kùnrin bẹ́ẹ̀ ni kò ń ṣọmọ àǹtí ẹ o àbí ẹ̀ ń bá wí ni àbí ó ní nǹkan bí ìjà àbí gbólóhùn asọ̀ láàrin. àbí bí náà ń bá wí jù àbí bóyá ẹ̀ tẹ̀ jẹ́ pé ní freedom titi ẹ̀ mọ̀ báwọn máa yé ìsìn ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ titi wọn wọn gbà pé kinní. ìjà èmi àti ẹ̀ ò jà mi ò bú lábújú mi ò bú lábúmú akọ̀dẹ̀ dídé sá kúrò níbẹ̀. àmọ́ tí ọ̀rọ̀ bá wá rí báyìí sùúrù la máa ní o màá fẹ́ kó ní sùúrù gan-an. mo ti gbọ́ sùúrù náà ni mò ń ṣe sùúrù náà ni àmọ́ wọ́n ní ọmọ ẹni kú ó sàn jọ ọmọ ẹni nù lọ níbo ni mo mọ̀ ti fẹ́ fẹsẹ̀ sí bí mo mọ̀ ti fẹ́ wà sí báyìí. aláwọ̀ mi kọ́ ni mò ń wò yìí ó náà ni kí ló wáá ṣe ládùúgbò yìí. ó kàn jẹ́ pé kí n. ẹ ẹ irọ́ o èmi kò sí rò pé kéèyàn kó fàdúrà pẹ̀lú ẹ̀ náà ni. ṣe ti rẹ́yìn gan pàápàá àdúrà ni ká máa gbalẹ̀ fẹ́ sọ lẹ́sọ wípé ó kàn jẹ́ wípé kí ni. àdúrà ni ká máa gbà. Ah, àǹtí ẹ fọkàn yín balẹ̀ ṣe ti gbọ́ àwa náà àní dákẹ́ gbogbo la máa bọ́ sígboro a máa wá ọlọ́run dẹ̀ máa ṣe ní rírì má fi ronú ṣe rẹ̀ léṣe o. nígbà tí mò ń kọjá lọ ní ìjẹta mo rí tó dúró síwájú ta pẹ̀lú àwọn kan ṣe rí ọmọ mi yẹn òun àti màmẹ́ àwọ̀ wà láàrin wọn òun ló jẹ́ kó jáde kúrò nílé màmẹ́ èdè wa ń jẹ́ kó yé mi wípé ọ̀rẹ́ ẹ̀ kan wà tó ń jẹ́ nìkẹ́ wípé àwọn gbọ́ pé ọ̀dọ̀ ẹ̀ ló wà òun ni mo ṣe ní kí n wá béèrè nìkẹyìn àti pé mo fẹ́ tún rí àwọn òbí ẹ̀ òbí nìkẹyìn ọmọ yìí kí lorúkọ ẹ̀ ọláhùn mi ni ọláhùn mi ìyá wa olú àkójá jèrè àwọn ọmọ wa àmì àmì ẹ máa wọ ní gbogbo ká ẹ ṣe mà ẹ ṣe mà. ọ̀làwùnmí kí ló wá lè kó tó hurú àbá ìsìn màmí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó pọ̀ gan-an kí n dẹ̀ má bàa ṣìwàwù sí ìyá tó bí mi lọ́mọ torí ẹ̀ mo ṣe kúrò lé torí ti bá fèsì wọn bí ìmọ̀ nǹkan tó lè jáde ń bẹ̀ o. ṣé ó le tó yẹn ni ó le jù bẹ́ẹ̀ lọ mà ó le jù bẹ́ẹ̀ lọ. mi ò dẹ̀ mọ̀ bóyá irú ìwà tí abiyamọ bí ìyá mi wù lọ́tà yín náà màmá wù. ọ̀làwùnmí orúwà o gangan ni màmá ẹ̀ kù sí. wọ́n ṣàlè sọ wọ́n ní ọ̀bẹ ọ̀rọ̀ kí n tóbi títí káfọ̀ bẹ̀ bù àsìkò ọ̀rọ̀ ètò ẹsẹ̀ tó yẹ kó pé ojú tó yẹ kó pé kí n lè sọ̀rọ̀ tó bá pé màá wá la inú mi màá wá sọ nǹkan tí ìyá tó bí èmi lọ́mọ ah tó ṣe fún mi ìgbà yẹn ni màá wá sọ̀rọ̀ àbúrò mi Ajíbádé ó gbọ́dọ̀ wà ń jókòó bẹ́ẹ̀ ni dáàdì àbúrò mi tó jókòó òun náà àwọn náà gbọ́dọ̀ wà ń jókòó tí àwọn púpọ̀ ìbá ti wà ń jókòó báyìí ìgbà yẹn ni màá lanu ni màá sọ nǹkan tí ìyá tó bí mi lọ́mọ tí wọ́n ṣe fún mi ah, mo dẹ̀ mọ̀ bó ti bá yẹ kí bàbá mi wà mo ní bàbá mo lè nàka sí bàbá mi bàbá mi rè nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ní ṣẹlẹ̀ sí mi. ọ̀làwùn má ro ọ̀rọ̀ délé bẹ́ẹ̀ yẹn wọ́n ń ta bá ro dúdú fún àfọ̀rakẹ́gun sórí mi lè wá àwòrán kí irú nǹkan báyìí máa ṣe láàrin wa àti màmá ẹ̀ kí n má lè sọ sí tí mi bá dá sí gan ọlọ́run gan á bínú sí mi ṣùgbọ́n tó yẹ kó bó ṣe fẹ́ nìyẹn mo ṣetán láti ṣe àtúnṣe láàrin ẹ̀ méjèèjì ṣòtìgbọ́ ẹ̀yìn ìyá wa ẹ ṣe mi dúpẹ́ mọ́. ó kù kankan kí ló tún kù. ẹni tó kù fún ìyá mi ní bàbá bàbá Jíbọ̀dé àwọn náà máa wà lórí ìjókòó kí n tó lè sọ. kódà mo ti gbọ́ gbọ́ àlàyé ẹ̀ ọlọ́run á wa ṣe ọlọ́run á dẹ̀ ṣe ṣó ti gbọ́. ẹ ṣe ìyàwó ẹ ṣe ohun àkọ́kọ́ mi ẹ ṣe mo dúpẹ́ má bínú o ṣe òsísì mi. ó dàbọ̀ ó dàbọ̀ mà ẹ ṣe mà ó dàbọ̀ ó dàbọ̀ mà. tún dúró dè yín nílé wọ́n dẹ̀ ti dúró pẹ́. Dádì, ṣé mo mú mi rè ni? Fáníkẹ́, kì í ṣe pé mo mọ arábìnrin tẹ́ ń wò yìí lásán. Ìyàwó àárọ̀ mi lẹ̀ ń wò yìí. Ó tún bí ọmọ fún mi. Ìdí àìnítẹ́lọ́rùn kébékébé ìwàkuwà ló mú kó nínú ilé mi. Ó tún fẹ́ kó nínú ilé mi ọmọ tó bí fún mi ó gbé lọ pẹ̀lú èmi. ó oníjọ ṣe sùúrù ohun tó ṣe máa sùúrù pọ̀ alábàáyìn abáṣẹ́jú àfiṣẹ́sùn afapò yamugari abábẹ̀rẹ̀ tẹ́lẹ̀ anífẹ́ apèsè bábẹ̀rẹ̀ tẹ̀lé anífẹ́ apèsè ṣé wọn nìkan ní babaláwo ni bàbájọ kò rí àbá sọ́kẹ́ náà ti ń kala wa bàbá yí babaláwo náà ó yọ báyìí àwọn babaláwo jẹ́ fìṣẹ́ lóògùn. ìbára sọ̀rọ̀ mọ́sùn yìí. bí o ṣe jẹun sísá sísá ọba jù ní ọpọlọ jà pọ̀ mọ́tẹ̀lẹ́ mi kọ́ yẹn máa bọ̀. àwọn ẹlẹ́ fàṣẹ bí babaláwo ni ajẹsùndáre fàṣẹ bí babaláwo ni kàkà tí ọ̀rùn mi làwọn babaláwo lòun náà àdìbáwọn ìyàwó wọn ṣe é sọ̀ra wọ́n gbádùn wọ́n jayé fagbẹ̀dẹ̀ mú tẹ́gbẹ́ mi láyé wà á gbóná wọn kan wà á fìṣẹ́ á fìṣẹ́ mú kọ́ ètò jẹ èmi èmi ẹ̀ lójú wọn náà. oníjọ oní oníjọ. Fadéyí foríjì mi mo mọ̀ pé mo ṣe àṣìṣe mo ṣe é Fadéyí mo ṣe ẹlẹ́dàá ẹ̀ jọ foríjì mi. alàgbà má bínú pé mo gbẹ́yìn ẹ̀ síbò ni. rárá ah! bí igi bá wó lugi tó kí ẹ la máa kọ́kọ́ yanjú òní. ifá pọ́nlé ọmọ mi ń kọ́ ní bolówà. ta ni. bàbá ẹ̀ ní bàbá ọ̀nà. èmi. fapọ́nlé mi so pọ́nlé tẹ máa ń pè mí yẹn àpèjá ẹ̀ ní fapọ́nlé. mo wí bẹ́ẹ̀ náà mo wí bẹ́ẹ̀ níjọ́ tí ọmọbìnrin kọ́kọ́ wá sílé mi pẹ̀lú Fánikẹ́ ah, mo ní ifá tí mo ń wọlé tó o bá jẹ́ ọmọ babaláwo ó ṣeé ṣe kó o di aya babaláwo àbí kí ọkọ ẹ kó nífà lé aṣọ dá kí wọn máa ṣe dáadáa. ó ṣe wá jẹ́ ìyá yìí ló bí mi fún yín ìyá yìí ti bà mí láyé jẹ́ tán àwọn tó ní kí n padà sínú ilé yẹn ilé tó ti balẹ̀ ayé mi jẹ́. ẹ jọ torí ọlọ́run ẹ jọ ọláwùnmí ṣé orí ọ̀rọ̀ tó wà lé gangan máa fẹ́ kó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí kó lè yé gbogbo àwọn tá a wà ń jókòó yìí nǹkan kan tó ṣẹlẹ̀ gangan ni kò sọ fún wa kó lè yé wa jọ. ẹ jọ ìyá mi ẹ má bínú báwo lè ṣe jẹ́ sí òní. ọ̀rẹ́ tímọ́tímọ́ lèmi àti ọ̀rẹ́ mi ni. ọ̀rẹ́ yín tímọ́tímọ́ lẹ́yìn ìyẹn fi hàn pé kò sí nǹkan kan tẹ́ ẹ jọ mọ̀ nípa ara yín. kò sí nǹkan kan tí mi mọ̀ nípa ẹ̀. ọ̀rẹ́ yín ti bayé jẹ́ ó bayé jẹ́ ó ba ọ̀run jẹ́ pẹ̀lú ọmọ ẹ̀ tẹ́ ń wò yìí ló fi ṣáájú ajé òun ni ò jẹ́ kí ọmọ tẹ́ ń wò yìí lè ṣe nǹkan oṣù dépò tó máa ní ọkọ ah. ẹ̀dùn ọmọ fẹ́ bí èèyàn tí ò ṣe nǹkan oṣù báwo ló ṣe fẹ́ ṣègùn abiyamọ. ẹgbọ́n màmí màmí ẹ̀ dẹ̀ sọ̀rọ̀. ìyẹ́ ò lè sọ̀rọ̀. ọ̀rọ̀ kí ni kó sọ. Ah, ó mọ̀ pé òótọ́ ni mò ń wí. ẹ ṣe nǹkan tó tó báyìí. Ah. dáàdi ìdí nìyẹn tí mo ṣe ní kẹwàá kẹwàá gbọ́ nǹkan tí mo mi ṣe bó ṣe balẹ̀ ayé mi jẹ́. ó yẹ ká wá ó yẹ kábíyèsí olódùmarè òní òní. Ah. ó sì ó kọjá fáwọn olóògùn ó sì wá jẹ́ òní nìkan náà ní tó ọ̀gáàrùn ọ̀gáàrùn wọ ọ̀la. àṣé gbogbo obìnrin tó bá finú soyún kọ́ láàpè lábíàmù. ah ọ̀dà ṣé ọ̀rọ̀nú débi pé ìwọ ló gbé ọmọ yìí sínú fún oṣù mẹ́sàn-án bára ọba wa ni ó ń gbà náà ọjọ́ ọ̀kúnlẹ̀ ńkọ́ tí gbogbo ayé ọmọ gbàdúrà wípé ká gbóhùn ìyá ká sì gbóhùn ọmọ ọ̀tún rántí ọjọ́ náà o sì mú ọmọ bíbí inú rẹ ọ̀ràn ṣe ajé òní ò yẹ lẹ́ni tí wọ́n mọ̀ pèlè èèyàn pàápàá ọ̀wá mú òní òní sọ̀mọ̀ pé ó kọ rere lọ ń jẹ́ òókọ tó sì léwu ní bá a bá ti rónìí ọ̀la mà àwọn ò wá wa àwọn ọmọ ni ọ̀dà ńgbà tó wá ní dúkìá ọ̀hún á olódùmarè ó yẹ ti sankú bẹ́ẹ̀ ni bọ́ bá wá ní dúkìá tán tó dàgbà tó dògbó ọ̀hún tó kúta ní òjògùn rẹ̀ ìwọ bí ọ̀sìn fẹ́ kọ́ ọmọ bí bọ́ ọ bá rí ìdáríjì láyé ó kú ọkọ o ọ̀ṣẹ̀dá ó ti bọ̀ ọ̀la jẹ́ ọ̀ní ọ̀la dáadáa mọ́ àwa wí tán òun gbọ́n mi èyí kọ́ lọ́jọ́ ẹkún rẹ kì í ọ̀dà gbọ́ mi kí lọ rí kí lọ rí lọ́bẹ̀ tó fi ta ní gbà <sighs> <sighs> bàbá ẹ bá mi bẹ Ifáníyì gbogbo ohun tó ṣẹlẹ̀ àṣìṣe pátápátá ni mo mọ̀ pé ohun tí mo ṣe ò dáa ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni tí n bá mọ̀ wípé bó ṣe máa rí ni mi bá ti ṣe é ẹ ṣe wò mí mo fi kékeré mi mo fi ṣiṣẹ́ ṣùgbọ́n mi ò lákòjọ mo ṣiṣẹ́ mi ò rájé fi jẹun mo ṣiṣẹ́ bọ́mọdé ṣe ń ṣiṣẹ́ mi ò rálùyọ̀ ń bẹ́ẹ̀ olówó mímì náà ni mo fi fi èjì kẹta tí mo gbóko aláwo lọ. ìbẹ̀yìn tẹ́ kọ́ mi létí tí alẹ́ tí mo fi mọ̀ ọ́n tẹ́ o ibẹ̀ yín tẹ́ kọ́ mi lẹ́láìwòrì tí fíìlà fún mi igúnnugún ẹ̀yà jíjẹ̀bọ ẹ̀yẹ ní í ṣe àkàlàmàgbò ẹ̀yà àjòkú ẹ̀yẹ ní í ṣe ìwájú ọpọ́n ọ̀fà ògbọ́ o ẹ̀yìn ọpọ́n ọ̀fà ògbọ́ o olùmúlọ̀tún ọlọ́kọ̀ọ̀rọ̀ ló sì àárín ọpọ́n ọ̀fà gbangba báyìí òun òde ọ̀run mọ́ fi bí péré mọ́ fi rè pé bí mọ́ sì fòlùlù fọ́hùn kiri ó jẹ́ kíbi olóore wábi wọlé sí i ògbè òtúà agbọ́gbọ́n awo wọn lóde lọ́rẹ́ àgbáyangidi awo òde ìjẹ̀ṣà ọkùnrin yangidi yangidi tí ó fowó olówó dáko wọ́n ní ó béégún ilé ó béégún ilé ẹbọ rẹ̀ òfin wọ́n ní ó bò ṣá ọjà ó bò ṣá ọjà ètùtù rẹ̀ ògbà wọ́n ní ó bọ̀rí ó bọ̀rí bọ̀rí orí pa wọ́n ní ó bọ̀lẹ̀ ó bọ̀lẹ̀ bọ̀lẹ̀ ilẹ̀ lu. Oh. ìyá wa ifá ni kí ọ̀run mìlá ní ṣe é pẹ̀lẹ́ ẹlẹ́rìí ìgbín wa ní sọ fún yín ó ní gbogbo ogun àìrí jẹ ogun àìrí mu àìrí ná àfààtó àìgbẹ́gbẹ́pẹ́ ó ní kèèṣọ owó ara yín lẹ́ fi fà á. ẹjọ táná sọ pé wà ń de ọ̀rọ̀ mi ẹjọ́ ta lẹni tó takú tọ̀rọ̀ mi ná tí ò jẹ́ kí n rọ́nà lọ ta ni. ìyá wa ẹ ẹ ṣe nìkankan ó dàbí ẹni wípé ajé ń bínú bí ìgbà tí bàbá yín tó yín lọ́mọ ó ti ṣàjẹ́ báṣubàṣu. bàbá tó bí mi lọ́mọ. bẹ́ẹ̀ bàbá mi. ó dá bàbá ẹ bá ń béèrè wípé kí lọ́nà àbáyọ láyé tèmi fi máa dà. ìyá wa kò sábùjá kan lọ́rùn ọ̀pẹ̀ mọ́ ni wípé kẹ́ ẹ lọ rí tẹ́ramádùá dáadáa ẹ gba àdúrà níbi tádùá bá ti ń gbà kó lódùmarè kó kó ègún burúkú ìdílé bàbá kó kó kú olórí yín ègún burúkú ìdílé ìyá kó kó kú olórí yín ègún burúkú ajé ń mm, kélédùá kó kú olórí yín bẹ́ẹ̀ bá ti ṣe gbogbo eléyìí pátápátá ẹ wo ọ̀nà àbáyọ nu. àdúrà lọ́nà àbáyọ. ibi tí mo ti wá rìn káàkiri ó láwọn èèyàn wá gbà mí nímọ̀ràn wípé ohun tí mo ní kí n fi wá ohun tí mo fẹ́. kò ní dáa fún wọn. ìyẹn ló wá bíbí náà bẹ̀rẹ̀ sí ní sáré kiri kó tó dé pé mo ṣe ohun tí mo ṣe. fàdéyìn foríjì mi gbogbo yẹ foríjì mi mo ti mọ̀ pé mo ṣàṣìṣe foríjì ah! mi. ìyọláhùn mi adúrúbẹ̀mí àti ẹ̀sìnjọ́ rìn tó ah, inú máa jìn o ah, eh, ìwọ wàá mọ̀ pé tọ́rọ̀ bá wa rí báyìí àdúrà lèèyàn máa ń gbà sọ lọ́hùn èèyàn máa ń fi ọ̀rọ̀ ẹ̀ mọ́ lọ́hùn ni torí pé ọlọ́run tó ń wo ilé ti gbárò yìí ọlọ́run dẹ̀ máa ń pabidà tó máa ń sọ bí dire ìwọ ò mọ àmọ́ ìgbẹ́ni tó bá gbọ́n bí owó kò ń tọ̀ wọn kì í rówó náà gbẹ̀yìn ayé ẹ̀yìn. yóò dà fún ọ kárí ọ̀rọ̀ tó sọ yìí ń ló mú mi rántí ìtàn bàbá rẹ̀ ṣé ẹ rí bàbá tó bí òní tó jẹ́ ẹ̀gbọ́n bàbá tèmi ó ṣe fún alára ó ṣe fún ajérò ó lómi jẹ àánú lójú púpọ̀. Hmm. Èdùmàrè kó fọ̀run kẹ́ onínúure níjọ́ kan ìjà láàrin ẹ̀gbọ́n bàbá mi pẹ̀lú àwọn olówó ẹgbẹ́ rẹ̀ lórí ọ̀rọ̀ lẹ̀sí ni ọ̀rọ̀ bá dọ̀rọ̀ kóòtù wọ́n wá dá àwọn tìyín wọ́n dá ń láre bàbá ò ní sínú bí ó sinú bí ń jọ táwọn. Gbogbo yóò torí anígbàbùwò bàbá àbèjì anígbàbùwò tọ́dọ̀gbọ̀ ẹ̀bùn kàkàkà tí ìtajà lọ́nu ẹ̀rù tí iná máa ń kòkóòkò anígbàbùwò olówó níyanjú ọ̀rọ̀ ọlọ́lá níyanjú ẹ̀lẹ̀ èèyàn tí ọ̀bá ní owó lọ́wọ́ akọ̀ kò ṣe sá òyìnbó lọ̀gá akọ̀wé òyìnbó sílé ara kọ̀wé òle sẹ́jọ́ ti dúkìá àbẹ́ òyìnbó

fẹ́ fi ìrù ẹkùn kámọ́ lájà lọ́wọ́ ní. ẹ lẹ́ o ẹ̀yin ọmọge ìlú wa iná kí náà ń dá níbí. bàbá oúnjẹ táwọn èèyàn jẹ ni. iná oúnjẹ táwọn èèyàn ó jẹ. bẹ́ẹ̀ ni bàbá. Ah òrùn ti ń gàtàrí ó ti pẹ́ jù. igi òun ni òjò. igi òjò. bẹ́ẹ̀ ni bàbá. ó dáa kò burú ara ọ̀tẹ̀ náà ni ara tẹ̀m̀bẹ̀lẹ̀kun tí wọ́n bá wa lò ní nílùú yìí ni bí ò bá sí báwọn àwọn kan wọn ó wò sùnsùn bá a ṣe gbajúmọ̀ tá a lówó tó tá a ń ṣoré tó wọn ò náà ó gbé wa lọ lé ẹjọ́. àbí bá a bù wọ́ọ̀ bá a lórí àwọn ilé ẹlẹ́jọ́ tí wọ́n yọ owó àárín ilẹ̀ mi. lórí kíni lórí ilẹ̀ bàbá mi ilẹ̀ tèmi tí èyí ṣe tiwọn. tánilẹ̀ ni tó la ni àrígbọ́ fún ọ́ tá a bá ní ọ̀rọ̀ owó lẹ́jọ́ ọmọ nílẹ̀ ní ọ̀làre ọ̀sọ̀ alẹ́dọ̀ tá a yà wọ́n. òjò ọmọdé yìí kò yí ọ wọ́n ti gbẹ́bí fọlọ́rin wọ́n ti gbáre fẹ́lẹ́bí wọ́n ti kórun wájú pọ̀ mọ́tì pàkọ́ ẹ̀ rí i ẹ wọ́n ti dá wọn láre nílé ẹjọ́ àmọ́ kò burú èmi mọ̀ pé gbogbo ohun tí ń bá wọn jà kí ni ń bá wọn jà. ìlara ní bá wọn jà àmọ́ èmi ò wá ṣeun tẹ́nìkan ò ṣe rí níbí tó ṣe pé bàbá wa rẹ ni tó tún dọ́rù rẹ̀ wò láṣà lẹ́yìn irú wa. mo pè é àrígbàgbọ́ Thank mo mọ̀ pé àwọn ajá wọn ń bẹ nítòsí o àwọn agbódebà wọn gbogbo bá a ti ń ṣe náà ló ń bí wọn nú ká ṣàánú ká ṣọrẹ ká fẹ́ni tá a mọ̀ rí lówó iyún náà ní bí wọ́n nù wọ́n sì tún padà gbélé lọ sọ fún wọn wọ́n ríran wò ẹ wò mí ẹ rí bá a ti wà yìí nílẹ̀ yìí bẹ́ẹ̀yàn kan bá nóun láya bí irú wa ó lè bímọ bí irú wa ni. bó bá wá bímọ bí irú wa ṣó lè lọ́lá bí irú tiwa. bó bẹ́ẹ̀yàn bá wá níyì bí irú wa kò lè gbajúmọ̀ bí irú wa. ó bá gbajúmọ̀ bí irú wa kò lè mọ̀yàn bí irú wa. bá a bá wá kó gbogbo rẹ̀ jọ tó fẹ́ dọ́gba nǹkan kan ń bẹ tá a ẹ ní kíni kò lè lówó bí irú wa àwọn aláìmọ̀kànmọ̀kàn wọ́n mọ̀ òwe kan wọ́n pé ohun tá a rí rí ò ní ṣẹlẹ̀ nílé ayé kọ́rọ̀ lè dùn la ṣe ń pè ń kàyéfì ohun tá a rí rí ohun tá a rí rí tó ti ṣẹlẹ̀ nílé ayé ó ti gbàgbé pébì kan ló ti bẹ̀rẹ̀ ah parípaku bàbá àrán ẹ rí lónìí. àrígbàbúwò. ní téèyàn kan ò ṣe rí èmi ò ṣe nílẹ̀ yìí. dáadáa kó ṣe wọ́n ní kàyéfì ẹnu. mò ń bọ̀ lẹ́yìn tiwa bá a bá wa ṣe tán bá a bá dára òun lónìí bá a bá wa rẹ ẹni tó tún fẹ́ dárú àrà bẹ́ẹ̀ ẹ pè pakupaku ara ó ti wà lọ́wọ́ àrígbàbúwò. dáadáa kó ṣe wọ́n ní kàyéfì ètè àrígbàbúwò. ẹ̀yin ọmọdé yìí ẹ kó gbogbo owó tó kù wá ẹ kó lé àwọn omidan tí ń dáná lọ́wọ́ ẹ rígi tí ń jò nídìí àrò tó ń yọ ìfín mo fẹ́ rí i ṣé bá a bá mú nǹkan lẹ́búlẹ́bú fẹ́lẹ́fẹ́lẹ́ Eh, bá a bá fi koná iná ò ní jò ní. ẹ kó gbogbo owó fún wọn kan dà sínú àrò. ẹ fi koná ẹ fi koná Thank you ṣé o sí. kò sí ikun ẹ rárá tí ẹ̀gbọ́n bàbá mi fowó dànù. kí ló ṣe. Ah, ẹ rí bó ṣe ní kó máa fowó dànù irú òpé irú owó owó yẹn wọ́n sì lè fi ṣe àwọn èèyàn láàánú. wò mí ìwọ ọmọye èèyàn tó ti wọlé tó arígbáburú tó ti fún lówó ó sì tún mọye àwọn èèyàn tó tún ti fún lówó níta ní. wò mí n tó bá wọn lówó ló lè fowó ẹ ṣe o ẹlòmíì sì tún ń bọ̀ yóò sì tún fún ọ lówó náà ni oore yìí sùn ṣe. ẹ àmọ́ síbẹ̀síbẹ̀ náà owó lọ ṣì wà tó ṣe lè fún lówó yìí. nítorí ọjẹ kálíkà ló ṣe ń sọ̀rọ̀ báwọn àrà tó bá wọn lówó ló lè fowó ẹ dá. ọmọ ṣe ṣé torí eléyìí ló ṣe pè mí irú tó torí ni. gbẹ̀yìn òtí sẹ́gbẹ́ kan jalo jalo jalo jalo jalo ah olówó sọ̀rọ̀ ẹnu ẹ̀ lánàá. ṣe wá rí bá ṣe rí pé ẹ̀gbọ́n mi sínú bí. ẹ wo ìdí náà tí èmi ò fi lè pé babaláwo tó sọ fún pé kò lè ráyé jẹun pé bóyá òkúrọ̀ o. bẹ́ẹ̀ ni bá lọ bá lọ àbọ̀ ń bọ̀ bá a bá wá rí ní tí mo sọ yìí nípa bàbá rẹ̀ bá a bá pé ègún ajé ní bàjà sáàpúrọ̀ ni nítorí gbogbo ẹni tí ọba tọ́jú ajé ajé ò fojú tiẹ̀ náà ráre àlejò lájé bọba wá wá wá àfi ká tọ́jú rẹ̀ ẹni bá fàbùkù kan ajé ah onítọ̀hún ráre ajé. bàbá kátẹ̀ wá sọ pé babaláwo àbúrò ṣègùn àbíkílẹ̀ ti pè tẹ́ lọ́ba ó ní kẹ́ lóun tẹ̀ ní kẹfùbá kan tí ẹ fẹ́ ó ní ṣé ọmọ tèmi ló wá yẹ kí wọ́n lò ó ti gbàgbé pé ọmọ fani. ẹjọ́ má bínú o nítorí pé ìròyìn tèmi gbọ́ ó fi hàn mí pé àti ọmọ yìí àti ọ̀rẹ́ mi yìí gbogbo kan tó ń ṣàwọn méjèèjì kojú kan tẹ̀lé bá wọn rí ìdànù lọ ẹ jọ ń torí olú ẹ má wo ìwà ẹ̀ṣẹ̀ wa ẹ jọ ẹ bá wa ṣe ọlọ́run adé fún yín ṣe. ìyá ẹni bá ń ṣeré kó máa ṣe lọ èèyàn tó ń ṣìkà kó múra síkà àtòrí àtìkà ìkọkàn nígbẹnu ẹ iwájú ìkà á sùn ọ nílé ayé odùfà kan ló sọ bẹ́ẹ̀ ìgbẹ̀yìnkà kì í sùn ọ lálẹ́ di ọ̀run dífá fún òótọ́ ọnú ọmọ àfọ̀ǹtẹ̀ tẹ́lẹ̀ ẹ wo gbogbo ègún tó ń kó lè máa bá wọn jà nídìílé tiwọn kì í ṣe olórí àwọn ọmọdé mi fánikẹ́ ilé bàbá ẹ̀ ló wà yìí. òní òní ah! ègún ajé sì jà lórí rẹ po. Ah! Ah! ayé olóró ayé olóró ètùtù lóráyé ayé olóró ayé bẹ́ẹ̀ ni o wọ́n ní epo ní ìṣàwó lóde láyé ẹ̀là ní ìṣàwó lóde lágbè obìnrin kìkì àwò sálú ayé ọ̀rọ̀ bíi dikùn àwò sálú ọ̀run wọ́n ní abákúyàmù àwò àgbọ̀nìrègún ó ti ń ti eku òní ọ̀pá ayé olóró ayé olóró. ètùtù ló láyé ayé olóró. wá dájí láàrin ó dájí láàrin ó dáwọn ẹ̀ la ṣiṣọ̀pẹ̀ tó ti inú ọgọ́là wálé ayé wọ́n ní ajé ní ẹkùn ẹrọ àmọ́ káwọn gbowó kò mí ò birikiti làlùkèrè ṣé bọlẹ birikiti ayé olóró ayé olóró. ètùtù ló láyé ayé olóró. afẹ́fẹ́lẹ́lẹ́ ní ìṣàwọn olóde ayé ẹ̀fúfilẹ̀lẹ́ ní ìṣojú ọ̀run kọ̀dọ̀ yín kọ̀dọ̀ yín orí rẹ̀ ò gbẹ́bọ́ àyà rẹ̀ ò gbèdìdì onílé tó o bá ṣe mí pẹ̀lú òun rẹ̀ èrìgì àlọ́ kó máa ṣí lóhùn lókù ayé olóró ayé olóró. ètùtù ló láyé ayé olóró ó kárí pọ́nlé sórí kọ̀ǹkọ̀ǹ bó ti wà lọ́wọ́ rẹ̀. ju látẹ̀yìn ikú rí ọkété báyìí. àṣẹ. àrùn rí ọkété. àṣẹ. òfò rí ọkété. àṣẹ. àṣẹ ìrírí ọkété. àṣẹ. ẹ gbogbo ara ní ṣẹgúnṣẹgún fi ń ṣajé gbogbo tó o bá dáwọlé yóò máa dowó ní báyìí. àṣẹ. àmúbọ́ àfààtò ó ti dohun ìgbàgbé nínú ayé ẹ̀. sọ́ọ̀rí yẹyẹ tó ń wò lọ́wọ́ mi ó ti kó gbogbo àfààtò àléèbá ẹ gbogbo ohun burúkú tó léwu kó wà lágbo ara rẹ ó ti kó lọ báyìí gbéra sọ gbélẹ̀ ẹ ọyá wá yí padà mọ́wọ́ ẹ̀yin o ọmọ lọ. ayé olóró ayé olóró ètùtù ló láyé ayé olóró ayé olóró ayé olóró Well, o ayé ayé ayé. oh, o oh. o ma má ṣe nìyó ẹ̀bẹ̀ mọ́rẹ́ o. ayé àkàmọ́ra ayé tó ayé àkàmọ́ra ayé ètòtò. bàbá ń fọmọ ẹ̀ ṣoògùn owó nítorí owó ìyá fọmọ rẹ̀ dájọ́ ayé tó tó. ẹni àní ó fẹ́ ni lójú àtà ló fi sẹ́nu ẹni àní ó bá ní wẹ̀yìn o ẹ̀gún ló fi sọ̀wọ́. So káyé má ṣe mí o ẹ̀bẹ̀ mú bẹ̀ o aye aye, àkàmúra o. Aye o. mo kaye mo sáfáyé. Aye o. mo ṣe fìlà o. Kaye má ṣe mí o ẹ̀bẹ̀ mú bẹ̀ o. kí ni ẹ̀dá ń gbà nínú ìka o. wèrè ló pé ká máa ṣe. ayé ayé ayé ayé ayé ayé tó tó. ayé ooo ayé má ṣe mi ooo ẹ̀bẹ̀ mo bẹ̀ ẹ̀bẹ̀ mo bẹ̀ ẹ̀bẹ̀ mo bẹ̀ mo wí o. ayé ooo ayé ooo. ayé má ṣe nìyó ẹ̀bẹ̀ mọ́.